والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعيشون برجال من الجن يعيشون برجال من الجن فسألوا gẹ́gẹ́ bí wọ́n sọ ń gbà mí. torí ta bá ní kí àwọn àfa àgbàkọ́ńtà máa ń ká lọ àwọn ọmọdé àti ìwé rẹ̀ lọ. ọlọ́run ọba ọba tó là lẹ́jà ó wá tẹ̀síwájú láti ṣe àlàyé fún wa nípa àbọ̀ táwọn àjẹ̀mú tí wọ́n lọ jẹ́ fún àwọn ènìyàn nígbà tí wọ́n padà lọ́dọ̀ nínú àwọn àbọ̀ wọn òun ni wípé wọ́n rùn ní àríwá sọ̀hánì ẹ má jẹ́ àtọ̀ àdìkírà bá ń lò ká ń ṣe tàbísírù yìí nítorí kálíbà máa ti pé pé pé ọjà ìmọ̀ tọ́sọ̀rọ̀ torí pé àwọn ọ̀rọ̀ tó àlàyé àwọn àpá yóò ní ẹ̀dùn wọn rárá wá sí ìsọ̀rọ̀ rẹ̀ díẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ka àwọn ọmọha kutubi tafsir tí ń bá ní ka ọ̀rọ̀ tí wọ́n sọ yóò dẹ̀ máa mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé wọn yẹn fún tí màá tó ti ní wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ìbámu sí ìwà ayẹ̀ká tó débi ní ìbámu sí ìwà ayẹ̀ká wà ilà tá a bá wo torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ara wọn kata yìí mọ̀ tá a bá ń gbàgbéra pọ̀ sí i á wà á gbé ìwà ayẹ̀ká kù sẹ́yìn bí ara ẹni ó ti tọ̀ sí i níjọ́ mi kó lè má mọ̀ ìwà ayẹ̀ká kù rárá. بيرو الإمام ابن جرير الطوالي رواية حفص ومدلولة كبع ìyẹn lọ fà á nígbà tí ń tú ìlú olóyún ọ̀gá yìí sì ní pé kẹlá iná ha làgọ́ àhá nàzá àdáyé ìṣàwá nàzá àdáyé ìṣàwá ìgbà tí ó tó àgbà àìkò tó lè dá àgbà lè ṣàwà lè dá àgbà lè ṣàwà jù. torí pé ètò máa ọyàtọ̀ tó síra wọn ṣùgbọ́n ìgbà tí wọ́n ń ṣàlàyé ó ní téèyàn bá wá kàníkà lè dá àgbà lè ṣàwà lóbi jù náà jù ẹgbẹ́ ká ló fa ìlú àyàfà mi kò ní máa ṣe ìmọ̀ àdúrà bẹ́ẹ̀ náà ni kéèyàn ọmọ agbáka sí èrò ìwọ̀n kẹfì kó wá yé ìwáyà káwùsù bẹ́ẹ̀ kó wọ́n mi wọ́n sì ń tètè kí ọkọ̀. ṣùgbọ́n nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú ayé tó ń tó àgbọ̀ áàlù nínú ẹ̀rí tí ìtumọ̀ àgbọ̀ áàlù pàtàkì sí ààbò gẹ́gẹ́ bí ìmọ̀ gẹ́gẹ́ wípé tọ̀síwì ìmọ̀ ni kì í ṣe wípé mo kàn fẹ́ wọ̀ pé mo tó lárúbáwá mo fẹ́ tó wà á àbí mo tó lágbáwá mo fẹ́ tún tíra tafsir nígbà tó tí èdè lágbáwá tí mo tọ́ ọ̀rọ̀ tafsir gbọ́dọ̀ ìrọ̀pá tó ní yé ìlànà yìí pé nínú dára àwọn aṣẹ́lá ẹ̀kọ́ ọ̀kan ní màkàn fi òṣù ní màkàn dá màkàn fi òṣù yẹn kan sí ìyá ẹ̀yìn ní pé títí bá ṣe wípé ìmọ̀ tẹ̀sí ìlú kàkà táwọn òyìnbí kan láti gbọ́ yẹn bẹ́ẹ̀ náà yẹ kọ́ ìmá tọ̀sí ọkọjá amúdúlé lágbára ọkọjá amúlọ translation ọkọjá bẹ́ẹ̀ ìmá ní tó ṣe wípé ó ní àwọn arinṣẹ́ ẹni tí ò bá ti irinṣẹ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó lè mọ fún àgbà tó bá ti sàkọ́ yíyájà pẹ̀lú ìgbẹ́ta wà fún un ìwé kọ́ bẹ́ẹ̀ náà yé lọ àtùkà kọ́ bẹ́ẹ̀ wọ ọ̀rọ̀ sáwọn ní ma tọ̀ sí kódà fún bò mí yóò fẹ́ mọ tó àlùkòrán ní kò ní ma pé tùmọ̀ sí gbẹ̀ngbẹ̀ngbẹ̀ kọ́ lọ́wọ́ gbà lẹ́nu. ṣùgbọ́n owó kà máa ju níbà mo lọ́wọ́ nínú èdè lábáwá ọlọ́run ní gbà kan gbà. ara wa ṣe tó gbajúmọ̀ àdúgbò yìí bẹ́ẹ̀ náà ni kódà fún mi lórí ìjàmbá nínú tó gbajúmọ̀ jù dára lẹ́yìn ìdílé house wọn àti ṣàlàyé ìjàmbá mo ti kọ́ ìfàkùsíwò jàlálẹ́ ilẹ̀ yà lọ sọ ẹ̀ẹ́dì ní pétérò àbúrà ìtàkùn mẹ́nu bá ń kà náà òun ní tẹ́ ìbá yẹ káàánú lóòótọ́ ṣùgbọ́n òun ní mà nígbà tó bá ní wọn padà sí yóò tún máa padà á ó lọ bá òkú wọn fi lábáwá sí ni wíyàrá etí ń bẹ nínú ìbámu sí kẹrọ àti wọn fi tu ni wọn tu ìrìnàlùpàá gbọ́ mi tọ́ba ní bẹ́ẹ̀.

ìtumọ̀ méjèèjì ló jẹ́ pé yàn ọ́n mọ̀ ìgbà yẹn ló tó mọ̀ tó wáyà ìrùkọ́ àgbọ̀mí ìtumọ̀ méjèèjì lágbọ́dọ̀ mọ̀ káàbó mọ̀ tó mọ̀ áyà ọmọ ọmọ nítorí pé méjèèjì túmọ̀ ara ìrùkọ́ àgbọ̀mí ẹ̀yẹ fún alákòókò yẹn ní àlìyá ń lọ́rùn náà ilá ayé. يهديهم الله في ظلال من الرحمن والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور هل ينظرون إلا أن يهديهم الله ضرب الأمر وإلى الله ترجعون آية هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من الغمام إلى الطور مع فاعله oríṣiríṣi kó láti kí ibi ìjó fi lọ tálùkù wá ní bí oríṣiríṣi ẹ̀sìn máa láti àwọn ìlànà wa sáàyè ọlọ́run káàkiri ọlọ́run wà lónìí fi ń lọ́la rẹ̀. من الرحمن والملائكة سيوت أوباما قراءة مي أوه ليني بروبلم هم بلون تبعي يعني ما شيء على عفر عفر إذا قرأتين وصلت للجنة ما جاء torí bẹ́ẹ̀ mo ti rí ilẹ̀kùn ọ̀rọ̀ tó ti sí ó ti sílẹ̀ báyìí tí báyìí lè wọnú rẹ̀ báyìí níta mọ̀ sọ lónìí. تعالى جد ربنا ما استعرض bá lè yanjú dáadáa nílé lárúbáwá kó mọ̀ dà sí tẹ̀síwò yóò dá wàhálà rẹ̀ yóò dá wàhálà rẹ̀ torí yóò gbá ìtumọ̀ kan mú yóò àwọn bí ẹni pé kò sí ìtumọ̀ mi mà èyí ni translation ilé rẹ̀ fi sẹ́yìn ìtumọ̀ àlùkò àrùn torí òun ni kó gbogbo àwọn ọdún ìtumọ̀ kò lè kó sí mọ́ nígbà tó wàhálà mi kò sínú kọ́ sẹ́yìn wà á nyà وإنه تعالى قراءة الوالد وأنه إن لمن أقرأ وأقرأ لك به أن هو لمن ṣùgbọ́n báwo láti wá wáyẹ̀ táà bá ti ní ìnà wà ìnáwó méjèèjì òun ló jẹ ní àjọṣepọ̀ pẹ̀lú ìgbà tó síwájú yorùbá tó ní tá a bá wù mí pé wọ́n ṣe yà ìdáyà ányàwó ìgbàmáyà nípa àrùn nínà nìgbésì fàkọ́ọ́lù tẹ̀gbẹ́ kọ́ọ́lù wọn sọ̀rọ̀ ní ya ẹ bá ti àyàfi tó bá fẹ́ ti tàbíru mi lò nínú àná láwọn àbá àti ìjọba tó hàrúyà ìbẹ̀rẹ̀ nàkóòrò fi tàwíṣì là mùsàtàfẹ̀yìnà ìtàwíṣì là inna lọ́ha lẹ́yìn àwọn mọ́sàkùnmí anna lọ́ha lọ́ àbẹ̀là yan kọ̀rẹ́ ti ní lọ́wọ́ ìtọ́kọ̀rẹ́ ti ní inna lọ́ha tẹ́kùn ìhàmùdùmí inna nítorí wípé ọ wá ní ààyè màkúlù àlùkọ́wọ̀ tó ṣe ohun tí wọ́n sọ lónìí tó bá rí bẹ́ẹ̀ fàkọ́ọ́lù iná tẹ̀síkèsì fàkọ́ọ́lù aná fàkọ́ọ́lù iná gbogbo wọn ní àkàyèmá fàkọ́ọ́lù iná tẹ̀lé iná wọ́n á nà iná àgàbá yàtí iná òṣì fàkọ́ọ́lù sọ̀rọ̀ lọ́wọ́ fàkọ́ọ́lù sọ̀rọ̀ lọ́wọ́ yàhàdí ẹ̀dàpọ̀ ẹ̀bá mi dé bá mi ká lè tó àyà dáadáa ya ìlà òṣèlú ya ya ya ya ya ọ̀rọ̀ ya ya tẹ̀síwájú tó bá ti pé ọ̀rọ̀ wọn ní tẹ̀síwájú táwájú ápùtò mọ̀ wà wà ya àbúrò ẹ̀dọ́ kò yé

gbé dáadáa torí àìnímà nípa àlùkùrọ̀ á ní àwọn àwùjọ wa yìí ọlọ́run mú wọn kò jẹ́ wọ́n ráàyè ìjẹ́lú àlùkùrọ̀ torí àwọn àbá àwọn gan tó ti síwájú láwọn àwọn àgbàbá rẹ̀ ìjọba bẹ́ẹ̀ ni ọlọ́ba ṣe dáadáa fún wọn tó bá ti di àyè níbi ipò á mú wọn yìí bẹ́ẹ̀ kẹ́ẹ̀kú ti jẹ́ pé ìwọ̀n àyè tó lálàáfíà ló wọ́n níbẹ̀ ó tẹ̀sẹ̀ ní bí àwọn àwùjọ wọn yìí kárí ẹni tó ní mà tó dènà nípa ìwọ̀n àyè kò sí lẹ̀ bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ wọ́n lè mọ àyè kànúsóòsì wọ́n mọ̀ tó yìí lọ́nà ṣùgbọ́n tàbí yìí lu àṣàṣe nínú àṣàṣe ní òkè ìlọ́dọ̀ wa yóò yẹ kí wọ́n bá ní àyè ìdìbò dọ̀ ìlú ìfúra náà ní ìdọ̀ yìí àbẹ́lẹ̀ ọ̀gbọ̀n mẹ́jẹ̀ àbí àwọn àdíjì tí mẹ́jẹ̀ àbí wọ́n bá mẹ́rẹ́ sí òkú wọ́n mà nínú kò sí hàjì kò sí mà nípa rẹ̀ nílẹ̀ òjò ọjọ́ pé lọ máa tọ́ àti wọn lọ máa tọ́ ọ̀rọ̀ wọn mẹ́bá tó mú kùránì òní ló kù bẹ́ẹ̀ náà yẹ̀ wọ́n lè má yà kùránì na nígbà tí wọ́n àti tààtì mi orí wọ́n tutù tó ní. ẹ lẹ́yìn tí àwọn tó gé ní ìsìn yìí náà kọ́rin tàbí àláwọn sọ àbí kan pààyàn lẹ́yìn wọ́n ní ti kọ̀ọ̀ àlè ṣùgbọ́n kí ló ń lọ́wọ́ láwùjọ ẹ yàwó yàwó ọmọ ní yìí pé ní kàní náà dàgbà tàbí káwọn kankan ní bẹ́ẹ̀ social media yìí ṣe ní ẹ̀wá ní dáta tó bẹ́ẹ̀ ní ti dáadáa ó gbé ìtọ́kọ̀ wá lè ní mú kọ́mẹ́ntì wọn lè ní. dáadáa wà ìnáwó tààlà jájọ́ lọ bìnà wọn tún sọ wípé wà ìnáwó tààlà jájọ́ lọ bìnà bá a bá tún ṣùgbọ́n gẹ́gẹ́ mo ti sọ fún àyíkí àwọn àbá àwọn àdúgbò ti tàbí ìwé ìwà ayà áwò ni wọ́n bá lọ mo rò padà yìí ti yé wá òrèké tó bá rí bẹ́ẹ̀ tí n bá sọ pé àmà mo nígbà tí mo rà bẹ́ẹ̀ lórí nàbí ànàlẹ́ yẹn fún màálù ànà àmà ń tùbí ànà lọ àjẹsà bí ànà lọ àwọn tọ́lá yìí ni mo mọ̀ pé ọlọ́mọ ọba ọ̀gbìn ṣoṣo ní ìdẹ́gbẹ̀ẹ́ náà àbó tọ̀sí òṣìṣẹ́ ni ìjọ kìí kí ni tọ̀sí òkè lọ́wọ́ alákọ̀ọ́kọ́ kí ni tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní tẹ̀lé bá wo wájú ẹ̀ẹ́dì wípé wọ́n sọ wípé iná sọ̀mí iná kùrọ̀ánà ní àjàrà yàhàdí ilà òṣìlì fa ámìnà àjàrà wà ámìnà àyàwó tààrà yàtọ̀ ìrùkọ وآمنا بأنه تعالى تعالى عظما ربنا وجلاله سيرتين وانت لو بيوابا nítorí wípé nítorí pé àwọn àpẹẹrẹ apá àgbà ni wọn wọn ti kó wọn ti wo ìtumọ̀ tàbísírù méjèèjì ṣùgbọ́n àpò áàmì ìwáyà ká gbé síwájú sáà fi ń tu kí ni ó ṣe ní ilé ìtumọ̀ rẹ̀ èmi ìrọ̀pá láyé mi yé wa kí ni ó ṣe déédéé ìtumọ̀ rìwáyà táàkì tọ́ba wo tàbíìrù mi ó lè má ba ilé yìí bẹ̀ tó bá ṣe ní kékeré wọn àbẹ̀wò bí irú ju iná wà bẹ̀ eré tó bá ní pé wà iná ahò sàálà dájọ́rọ̀ bìnà má ṣàkóso ìlà àdàrú wàhálà wàhálà tó bá ṣe pé òun ní onímọ̀ bí àwọn. mọ̀pá àjọ nìyé sọ̀rọ̀ nítorí ọba ìtumọ̀ méjèèjì káwá ń fi sọ́kàn ṣùgbọ́n fi ń dá ń bá ní sí ìwáyà ṣàkóso nínú wípé ìwáyà ṣàkóso ni wọ́n lò láti àwọn ìhàbù. mọ̀pá àjọ ọ̀pọ̀lọpọ̀ kíra míì tí wọ́n kọ tí wọ́n fi ìwáyà míì kọ àwọn wá sí ìlú ṣáàtù nítorí wípé òun ní ọgọ́rọ̀ mùsùlùmí tí ń bẹ láwùjọ oníyànjú sáàtò yìí wà àtàkùn kò islam ló ń tẹ̀lé yà kí ká ìwáyà ha. àwọn akẹ́kọ̀ọ́ yà lọ́rọ̀ tí wọ́n kàkọ́ ilẹ̀ yìí ṣé kò islam yìí ká ìwáyà ha. ìwáyà ha kò lẹ́yìn lẹ́yìn hàtàlì làní hàfù ìgbájúmọ̀ rẹ̀ tó ti ṣe ọmọ tó jẹ́ ìdílé nítorí pé àwọn àpò oníkùrọ̀ áàlì ní à ń pọ̀ dáná sọ́ọ̀bà lóye mọ̀rọ̀ padà yẹn ti ṣe ṣé bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ pàṣẹ ọba tó rọ wíyé tó àfọ̀dọ́là àwùjọ lẹ́yìn. wàá máa abúgbàtúrin فعاصم اسمه Fàṣọ́bá dùrọ̀ wíìlì tí wọ́n bá ní ta ló gba àlùkùránì wá látọ̀dọ̀ rẹ̀ tó dẹ̀dẹ̀ àlùbárò yìí táyé mà ilé tó kù. Àdọ́là tó ló lájọmọ tí òkú rẹ̀ yóò kú lọ sọ̀bà. Mo rò pé ajọ́ mi torí mi bá dé bí àlùkùránì àgbà pa àná ẹ̀sùn wa kọ́ hadith lọ́dọ̀ àgbàfà ṣùgbọ́n àwọn onímọ̀ hadith wọn ní hausu kùránì lọ́gbàjúmọ́ ó bá ti dìbí hadith sówó ìṣẹ́fún ìdàlá yẹ á hadith dáadáa mo rò pa àjọ mi etí mo fẹ́ lò ń bẹ̀ ní wípé látara bẹ́ẹ̀ ti wá rọ àwọn èèyàn lórí ìlú àyà sọ̀rọ̀ dàpọ̀ tó bá wà láyé tó bá ń ṣiṣẹ́ sáyé ọ̀bá mọ̀ mọ́ ṣiṣẹ́ yẹn lẹ̀ tó bá ti jẹ́ pọ́lọ́ ọ̀rọ̀ ń ṣe kájí kẹ̀kẹ́ máa mọ̀ ọ́ kódà ìlú tàbísírù tá a tó bá ń sinú mọ́ṣáláṣí ẹgbẹ́ má ṣe wà láwọn ìjọ pé tàbísírù rẹ láyé òun àgbọ̀dù tó bá di ìjọ ọgbọ̀n ọdún ẹnìkan ó fẹ́ bú bàbá sáà torí bàbá sáà ó ní jẹ́ kí wọ́n ń rẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí àwọn èèyàn ní ìdí ẹ̀wọ̀n yẹn ẹ̀dá إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم wọ́n lọ pé òun ṣiṣẹ́ láyé ẹnìkan orí ọtí mọ́ṣẹ́ nìkan orí ọ láti dé ládàá ló pé wọ́n jọ lọ. ọdẹ wa má sí láyé má kọ́mọ sáwọn ọmọ rẹ láyé má ọlọ́run wa di ayé àwọn ìtorí pé ọlọ́run láàyò ní àjọrọ̀ ni wọ́n. èyí ń ṣe dáadáa kọ́nà wa ń ṣe máa kọ́ lọ orí sábà nìkọ́ olúbi ní orí náà orí yẹn ti àpáyà orí tọ́jú rẹ̀ yìí ọlọ́dún lè máa kọ́ lọ kó ṣe bí wàá kó sọ́jà sí à ẹ ó ṣe àǹfààní bàjẹ́bàjẹ́ sẹ́yìn àbá gbá kọ́lá àbùkù tó bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ nítorí dàgbàdà

ẹ̀mọ̀ wò kó àwọn ọmọ irú wa opportunity là ní opportunity là ní kọ́nà ọ̀jà wọn lọ́pọ̀tunity tọ́lọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan kàdé kí ẹ̀ bá wọlé rẹ̀ fókù iṣẹ́ tó ti ṣe láyé ṣe ọmọ ta yẹn. àbúrò lábúrò lábúrò lẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn wọn ẹ wá máa wọ ajá ẹ wá máa wọ ajá ìyàwó na public bí àìkọjá ìtayé john lọ́lọ́wọ́ àjẹmí alábẹ́ àlọ́lọ́run ẹ̀dá fún dáadáa tá a bá ń ṣe káṣẹ́gbé ni ó kájájú mọ́ kájọ́jì ṣe bá jẹ pé ìmọ̀mù náà wà ní òbójú tó àwọn dáadáa ti ń ṣe láyé sọ́mọ̀ bọ́lá ń tètè pàmò àwọn ewu àwọn adúlù tí a ní wà lóta àkàlà yìí ìyá adé mọ̀ tó lù bọ́ síwájú ẹ̀ lọ́la yìí mélòó wà ní bọ́ síwájú ẹ̀ ọlọ́run ti dáadáa fún wa وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا له وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا بكنا أجدو أما الجنون صار أجمل يوم يوم أجمل mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa jọ́tà fúnù bí ìgbà tí tọ́ ní ìwòlẹ́ yìí bọ́ tẹ̀sí èsì fi tẹ̀sí ìwòlá. ìtàwọn àwọn sọ ní tí wọ́n sọ ní ẹ̀sìn sọ a sì tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ àmọ́ wá gbé wá gbígbé wá ní yóò wà jẹ́ ká gbọ́ yé ṣùgbọ́n ní tí kò yé ọlọ́run ṣe dáadáa fún bákan náà àjàjọ́ ányàwó tààlà jájọ́ rọ̀ bìnà mọ́ta kọ́dọ̀kọ́ ìbàdàn annahu ta'ala àti wípé dájúdájú ọlọ́run ọba wa ṣẹ́tùmọ̀ ní ojú wa tó <laughs> yé o ìtumọ̀ méjì tó yàtọ̀ sí ra wọn ni ojú o ìtumọ̀ méjèèjì lọ sí gbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ wà innahu ta'ala mojú wà annahu ta'ala ni wípé a tún gbàgbọ́ wípé annahu ta'ala tààlà jájú rọ́bì mọ́rùkú yẹ́ wà bá ní wọ́n ní bákan náà tààlà jájú kí ní jẹ́ jájú jájú yẹn àwọn àfọ́ ní tafsir ń sọ̀rọ̀ tọ́pọ̀ ń parí ẹ̀rì pé jájú yẹn wọ́n wá ṣe ìdọ́fà rẹ̀ sọ́lọ̀ jájú rọ́bì rẹ̀ tí èyàn bá ka tafsiru tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ nù tó bá lè dé lárúbáwá lòun fẹ́ máa tú jájú bàbá bàbá kí ni lárúbá rẹ̀ ẹni ọba yóò bàbá èèyàn kí ń já lárúbá rẹ̀ ẹ jáhùn jájú yóò bá ní sàálà jájú rọ́bì ìran lọ́bù tiẹ̀ ni o yóò bá ní wípé bàbá bàbá ọlọ́wọ́ òkú ga ìlànà máa ń sọ èèyàn kí ni èdè lárúbá aláàbùtù èdè lárúbá aláàbùtù lò ṣùgbọ́n kì í ṣe gbogbo ìtumọ̀ kẹ́límà kan nínú èdè lárúbáwá lọ́wọ́ ń gbà lérò mọ́ àyà. débi káwọn aṣọ ah, ẹgbẹ́ ọ máa ń túmọ̀ báyìí nínú èdè lárúbáwá rárá o ìtumọ̀ owó lọ́wọ́ ń gbà. ṣẹ́wáárí tọ̀síìrì ó ti parí téèyàn ó bá ṣe ìṣèháàdù nípa ìtumọ̀ àlùfáàlù yóò dé ìṣèháàdù yẹn sí ìṣèkọ̀rọ̀ àwọn tí wọ́n ti ṣáájú kí wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ayà ni wọ́n wà tó gbogbo ẹ̀kọ́ sára ẹ̀ nìkan lẹ́yìn wọ́n wà á jọ yóò wà tó wọ àwọn ẹ̀rí nínú àgùrá àjàgbé nù àyè láti sọ pé nínú gbogbo ọ̀rọ̀ wọn ilé ìlọ́lá làbọ̀ tẹ̀gbẹ́ tó yà wà nílọ. kò yé ó ti bá wọn padà bó ti yẹn kìí ṣe wípé gbogbo tí wọ́n sọ yẹn láàá kìí tẹ̀gbẹ́ bó ti mọ̀ kò yé bí àwọn èèyàn ṣe lọ mú ìtumọ̀ wá fún àwọn sífọ̀ lọ tòkúnbọ ní wọn ó di ní ọlọ́kùnrin tòkúnbọ tí ọ̀la rẹ̀ ní ọ̀lọ́pàá àjọ ni yẹn jáìbù yẹn kí ni ìtumọ̀ rẹ̀ tá a bá lọ ń wo àwọn àtọ̀sí ìlú tọ́pọ̀lọpọ̀ wọn sọ ó bá lọ tọ́ba ó bá lọ àwọn ní abọ́mọ̀ nìkan. kíni mo ní wá pé àbọ̀mà dídùbì tààlà náà wọ́n fi sọ tààlà ti àbọ̀mà dù rọ̀bì rẹ̀ ọba wa ọ̀gá tayọ ẹnjí àwọn kan ní ìwòye ìdí wọn tó lòye lọ́wọ́ àwọn ọmọ rọ̀bì ni mo sọ fún wa tí wọ́n bá ti tún náà wà ní ọmọ bẹ́ẹ̀ ẹni ọba ti ní láwọn nù ṣàbá rẹ̀ wọ́n á bò yóò ti jà wọ́n àwọn tá a bá ní lọ́wọ́ àwọn tá a bá ní ẹja wà yìí ó tóbi. tàbí kẹrẹ ní akúgbàgbọ́ wípé àṣẹ ọlọ́run ọba wa ó tóbi àwọn àfa àmúna mọ̀rọ̀pá láyé dé tàbí rọ́bìnà ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tóbi téèyàn wo àwọn tí ń dá ńlá ni àwọn tí làákàyọ̀mọ̀ èdè شعر به الأبدار في قدرة من ولهذا ناس طلعنا أنت وزعيم شعر به الأبدار شعر به في قدرة من قد هدانا tọ́ ìrònú wọn jà lóko yìí wọn. ìyẹn kọ́ wọ́n tún sáré láti nǹkan kan ní bí láà aláàmù nínú àìyíná àtẹ́yìí wọ́n nìkan ní wàhálà kọjá àtọ́rùkù wàhálà kí ní àtẹ́yìí wàhálà kọjá àtọ́rùkù. هداني طريقا فمشيت كيف جئت كيف أبصرت طريقي لست أدري ولماذا لست أدري لست أدري ولماذا لست أدري لست أدري ولماذا لست أدري ìkọlù èyí fi hàrọ̀ sí afghan orí àwọn ènìyàn jà wọ́n jà mọ̀nà bóòlù ọ̀rọ̀ ọlọ́run yìí bóòlù ti jẹ́ ṣùgbọ́n wọn bá eléyìí ní dínkù àwọn onírọ̀rí wọn ni láàlámù ní àìrìnà àtàrí ṣùgbọ́n wáyé níbo wọn gbàdílé àìrìnà kò yé ni wọ́n là kọjá kò dá ní fámàṣẹ́ kan wáyé ń كيف جئت بهم تداي كيف بصرف ضرير في ثم مجرم وانا باي من الثم لم تعجب وين ọjà nígbà tí ọ̀wá jẹ́ mi wà lè máa dá láìsò àdìrí kí ló rí tí ò fi mi nà láìsò àdìrí ní ìlú mà ọdún tó gùn ní ìsọ̀ mẹ́wàá ọ̀ bóyá tọ́lọ̀ ń bá àdúgbò bàbá ń tẹ̀sí lọ́dún bá láàrin ìjọba

وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبته títóbi ọlọ́run ní pàtàkì rẹ̀ ọjà tayọ ààlà mẹ́ta kọ́dà záwùjà dání sọ́ọ́ ní bàtà wọn. tóbi ẹni wàlá wàlàdà ìyẹn òkú káàdà sí ìjọsí ìlú tó gbélé ní wọn bá ní ọmọ ọwọ́ afẹ́ ti ọmọ ọfẹ́ ìjà nǹkan fún mẹ́rin ní gbọ́ kò yé báyìí ní míì àtàrí ní ìlú ìlà gbogbo kára abẹ́ fi tààrí ìkùjọ nǹkan jọ mi yóò fi jẹ́ nǹkan tó ń dojú sí i ìtẹ́yìn ọ̀bá màlá máa wà lọ́dọ̀ rẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ pa màmá rẹ̀ mọ́ ti lórí ọ̀rọ̀ àwọn ìjọ yìí tó wá nílé mo fẹ́ di ìdánwò mo fẹ́ àtàrí ìdùnmọ́ mi ní ẹ̀wọ̀n kí ìdílé wà. tó bá rí bẹ́ẹ̀ ohun tí àwọn ọ̀ṣẹ́ bọ́ àpàràtàrà yẹ wọ́n ní kà máa yà fún àwọn kà máa yà fún olóbi kà máa yà fún bí àwọn ọ̀ṣẹ́ bọ́ ń sọ wípé ọlọ́run ọba níyàwó sí àwọn àdìgànnà yìí lẹ́yìn ìgbà tí wọ́n wá lọ

ṣe é màá wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá a jókòó bí atẹ́lómi ìtọ́wà ta ó súnmọ́ rẹ̀ rẹ̀ ìyàwó ẹ̀ síbẹ̀ ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó súnmọ́ rẹ̀ ìyàwó ẹ̀ torí ọ̀rẹ́ rẹ̀ máa ṣe rẹ̀ ìyàwó rẹ̀ nínú abẹ́yàmí abẹ́yàkọ̀kan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn láwùjọ àwọn àyàwó ọmọ yìí ti sọ́ọ́ ṣùgbà sọ́ọ́ ṣùgbà òun ni ẹni tó ṣe wípé bí ìgbà kìkì èyí ti gbìyàn tí ìyàjọ tó máa wà papọ̀ tí ìyàjọ máa lọ papọ̀ tí òní oní yóò máa bá ara wọn tí ìnira yín yóò jọjọ máa jẹ́ ìnira wọn ayé tí ìdùnnú yín yóò jọ máa jẹ́ ìdùnnú wọn ayé. kẹ́kẹ́ ibi tó o bá ń wà tó o bá sọ wípé ọ̀dọ̀dọ̀ wà lọ́dọ̀dọ̀ wà ibi tó náà bá rò ní pé ọ wà lọ wà ẹ dákun ìyàmẹ́rin lórí ẹ̀. èyí gbọ́dọ̀ واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار للجنوب والصاحب بالجنب صاحب بالجنب يقول قلنا عن تفسير ثم بنتنا ثم لا خطوة قوة جريمة ثم جمعة سنين يعود torí pé ìyàwó sọ ee eh, èèyàn mi lọ wá ìyàwó rẹ wá ní sọ́ọ́ níbi ìdáná lọ́dún yòókù wà ní. Yorùbá tó ṣe àsọ́nùbù bìnnìjàmbì ọ̀rẹ́ tí máa wà lẹ́gbẹ̀ẹ́ ni. Ilé ayé wa ń bàjẹ́ láti bí àwọn bá ń tẹ fóònù lọ ọ̀rá àyè kọ̀ọ̀kan. Táyà ìmùtọ́kọ̀ náà bá ń tẹ fóònù lọ ọ̀rá àyè. Sọ́nùbù bìnnìjàmbì fóònù àyàn tẹ wọn lọ ayé jẹrà gàdá wọn lọ jà wọn lè yóò kù lọ tàbí tí bá ti yìí kú tí bá ti yìí ọba kú yọ jẹ sùn tọ́ba ló ti jí bóòlù dà bóòlù dà bóòlù dà ìwọ ẹ nẹtọ sáré sójú wa kọlẹ tó nẹtọ ọgbẹni bẹ́ẹ̀ àti ní sísan lẹ́yìn bí ẹgbẹ́ ọ̀tún sì ti lọ tó bá ń gbà lọ́wọ́ rẹ̀. tó sì kọ́ lẹ́nu pa kò lẹ́nu ohun tààlà mẹ́tọ̀ báyìí. wàá yẹ wo tẹ̀ ẹ́ ara ojú ọjọ́ náà bí odò nígbà tó wà lọ. وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبا wà á náwó tààlà dájúdájú ọlọ́run ọba ọba ńlá yìí ọgá tayọ ń táwọn nínú àwọn ọmọ ọ̀sẹ̀ bọ́ gbogbo ẹni ọba fọpọlọ níyàwó ọ̀sẹ̀ bọ́ ni wọ́n ọba níyàwó aláìní nígbàgbọ́ ọmọ ọlọ́ ẹni tó ní sọ àbíkèké ọlọ́ọ̀ní bàdí ọ̀sán máa wá ti wẹ̀lẹ̀ áàpù àná àyàkùn láwọn wàlà nù wàlà mùtàkùn láwọn sọ ìwà wàkọ́lá kọkúlà sẹ́yìn ọlọ́run ọba ọba tọ́lá àrẹjọ ó ní àná àyàkùn láwọn wàlà dè bóòlù ọlọ́run ọba ó ti bí máa wàlà mùtàkùn láwọn sọ ìwà ọlọ́dún ọba ọba tọ́lá rẹ̀ níyàwó ó nínú al tó níyàwó àwọn ọmọ ẹ̀dá ènìyàn níyàwó torí bá sọmọ ara ń ká àti bí sọmọ náà ní wípé ààyè símá lọ́dọ̀ bàbá wa símá sáró ní ṣùgbọ́n ọlọ́run ọba kí wá ní ọ̀pá lọ́lẹ̀ sí. àìsí òsì sáwájú bíbẹ̀rẹ̀ débi wípé àwọn àgbà pé ẹ̀yìn kan ló padà wá jẹ́ ọmọ abẹ ẹni tí máa ní bàbá tí wọ́n níyàwó níyàwó. ìrọ̀pá àjọ mi ìyẹn náà máa jẹ́ ẹ̀kọ́ fún wa ìdìbòdú ẹni ó bá sọ sí àná kejì ń ta ọlọ́run ọba ní kòkòrò ní ìjẹun nínú làákàyè. aláwọn mẹ́rin sí ọdún mọ́ríyàmà ilá ọ̀tún ọ̀pọ̀dọ̀pọ̀ alábìyàn kọ́bẹ̀lẹ̀ ní òrótúlù wà ó mọ̀ ṣèdè ọ̀hún kíánà lágbàlá ní ọ̀pọ̀ àmúgbò kẹfà ń báyìí báyìí nù ní. Kẹ́yìn ní ara ọlọ́run ọmọ ọmọ tó là rẹ̀ dá ó ní pé àìmọ̀tí ọ̀gbẹ́rún mọ́ríyàmù dúdú ẹ ní ó bá sọ níbi ọlọ́run ọba ní kẹ̀kẹ́ rí náà sọ pé ẹ̀sìn sí wọn ẹ̀sìn dájú wọn sọ pé ànábì rí sọ ọlọ́run kọ́dẹ̀ pọ̀ láti mìíràn kọ́bẹ̀rẹ̀ ilẹ̀ òróso ẹ àwọn aránṣẹ́ síwájú rẹ̀ wà ó mọ̀ òun lè dé ọ bí ìyá rẹ̀ bá jẹ́ ní gíga lọ́dọọdọ̀ kẹ́ ẹ̀rí kẹ́yìn tó súnmọ́ lọ ó jẹ́ ní pàtàkì tó rí ìgbàgbọ́ tó nínú ọlọ́ ọjọ́ ìdíkọ́ gbọ́lọ́wọ́ bá gbọ́lọ́ òdòdó tó mójútó ìsìn ọlọ́run ọlọ́run wá ní pé ara ẹ̀rí tó fi mọ̀ fáwọn méjèèjì sọ lọ́wọ́ oníkíkáná yàkùláàní ọ̀há àwọn méjèèjì ní máa ń jẹun nítorí kí wọ́n kò káàkà sọ jẹ tó túnmọ̀ sí ilé ìbáṣe káwọn náà jẹun ni wó lọ́dọ̀ àti wọ́n lọ́wọ́ jẹ ẹ̀yìn náà tẹ́ wá sọ́kọ́ na mẹ́ ẹ̀yìn njem fi elu ọpẹ́ lóúnjẹ mùsùlùmí bá wọn sọ bẹ́ẹ̀ elu

ọlọ́run ọba mi ọlọ́run ọba mi mọ́mà sí mi ilẹ̀ mọ́jà wọ̀nyẹn orí mi pa ọlọ́run gbọ́ ẹ dákun àwọn àlìjáde ní sọ̀rọ̀ yìí ló wọ́n ní wàá ní ẹ̀hún tẹ̀ ẹ́ẹ́lá àjájọ mẹ́ta ọ̀dà ìbà ọlọ́run ọba ò níyàwó ọ̀tọ́ sí kó níyàwó bó bá níyàwó ó sùn mọ́ra ó wà sí gbọ́ ká lọ́lọ́wọ́ ń sunwó wọn àbọ̀ ìyàwó ti wá tóbi tó bẹ́ẹ̀ ni ó wá rí kí lọ́kọ̀ ìyàwó ọlọ́run ọba gbogbo ilé ayé pátápátá wàlá wàlàdà bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ọba tọ́lá rẹ bó bí máa ṣe ń tọ́ ọba sọ dẹ́kọ̀ ẹgbẹ́ wọn dẹ́kọ̀ wà tí ọlọ́run bá ní mọ́ta ọ̀dọ̀ ọ̀fọ́ ìgbà kan kọ̀ ó sí pé kò bímọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí wípé àwọn tí ń níyàwó wọ́n á pọ̀ sí kan ni wọn àwọn tí ń wọn bímọ àwọn náà á pọ̀ náà wọ́n ju sí àwọn tó ló níyàwó torí nínú ẹni tí ó sọ ẹni ìsọkúlẹ Ọlọ́run ọba níyàwó odidi ẹsẹ tó jáde òní Ọlọ́run tó náà fi rẹ lọ́tọ̀ ìsọyídì Ọlọ́run ọba bíi ma ẹsẹ odidi ni lókùn fi gbé náà kùn jẹ náà wà lọ́tọ̀ bíbẹ ẹkọ kò ní ìdí kó ti tẹkẹ lọrùn ànáfíà èèrè fún adọ ni sẹńpé ti máa ànáfíà tó wà bẹ ó tún gbé láwa náà fi náà tó ṣùgbọ́n láti sọ fún wa wípé.

ìrọ̀pá gbọ́bí ẹ̀rù mẹ́rin sọ wípé bí ma wà ló níyàwó àwọn ìyàwó ní gánà ọ̀fẹ́ ìrìnà pọ̀ wọn àsọ pé yà rẹ̀ ìyàwó ọlọ́run nàkọ́rọ́ tó sọ pé àjùmọ̀ sí ebi nù lọ wọn à ní àwọn náà sọ wípé ìyá rẹ̀ ìyàwó ọlọ́run wọn sọ bẹ́ẹ̀ àwọn akẹgbẹ́ ní lọ́lọ́wọ́n bá níyàwó àwọn ọ̀sẹ̀ mọ́ ní àwọn akẹgbẹ́ ní mọ́kẹ́ àtàwọn míì mọ̀rọ̀ pàgbọ́ mi àwọn tí wọ́n sọ wípé ọlọ́run ọba bí màí àwọn Yahudi ń bẹ nínú wọn àwọn ní ọ̀gá irun ní ebi náà lọ wọn ní òfin ìlú nínú wọn àwọn nàfọ́ bẹ́ẹ̀ àwọn ń sọ wípé ayémọ̀ sí ẹ̀sùn ìsáyà wọn lọ́mọ ọlọ́run ọba ní nínú wa àwọn ọ̀sẹ̀ bọ́ الذين هم عباد الرحمن إناثا ولهم بني ولهم عملك gbogbo wọn pátápátá ọlọ́run jalè ní wọn ní àkùrá ẹ máa wọ ẹjá mọ́ta wọn kékeré ní mọ́ta ọlọ́run ní àṣà ìlú ọ̀ọ́nì ọ̀ọ́run tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó ń yọ̀rọ̀ dáhùn tí wọ́n fi lọ́gbọ̀n yẹn mọ̀ dáhùn ẹni ọmọ ni wọ́n ní àwọn náà bá jọ lọ nítorí pààrọ̀ lọ ibi táwọn àsọ̀rọ̀ lọ tí wọ́n ti ń sọ pé àjùmọ̀ sí ọmọ ọlọ́run ìtumọ̀ ẹni pé èyí máa tó àárín bàbá àtọmọ kò pàṣẹ lónìí èrò pa gbọ́ mi yé àwọn wá ní wípé àjùmọ̀ sí òṣèré ọmọ àwọn gángan tó ń pera wọn lọ́nà ọlọ́run bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ọmọ ọlọ́run lèmi ò ní ìṣe ẹ̀kọ́ ìgbẹ́ni tó kù máa yìí tó jẹ́ lábọ́ abẹ́jọ́sí rẹ̀ ẹ̀rú ni ìyá rẹ̀ ní ẹgbẹ́ mú èyí lẹ́rú ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ọlọ́run kọ́ ọlọ́run ọlọ́run ní wàkọ́ lẹ́sìn ìyàwó jù wọn nà sọ́ọ́rọ́ jẹ́lẹ̀ ló ṣiṣẹ́ jẹ́ وقالت اليهود والنصارى نحن أبناء ṣebí ọ̀yẹ́ pé ìdẹ́sẹ̀ mọ́kọ́ àmọ́ ìyà jẹ́ ní kí ló yẹ kọ́lọ́ ọmọ òbí jẹ yíyà nítorí pé ìdẹ́sẹ̀ ọlọ́run ní ìrọ́lẹ̀ ń pa bal antum basharun mimman ọlọ́kọ̀ èèyàn ní abára ní nínú tọ́lọ́hún já nígbà tó sọ ọ̀rọ̀ àwọn màlẹ́kà kí ló gbé wa àṣáyè ìlú ọ̀rọ̀ ìlú fi jẹ́ pé ara àgbàdo mùsùlùmí tọ́jú lòye ìrọ̀pá àjọ mi yé kọ́ ọmọ wípé ọlọ́dà ẹni tó sì dá ọ náà níbi. wàá nà mú tààlà jáde rọ́ọ̀tì náà má jà ọ́ lọ sọ ìbà àti kí náà jáde ọlọ́run ọba tó la rẹ̀ dá jáde rọ́ọ̀tì náà ọlọ́run ọba wá tóbi bí gbàǹgbà wọ́n ti tóbi ọlọ́run ọba. ما اتخذ صاحبة ولا ولدا oníyàwó kò sí ẹ wá ní àwọn ọ̀rọ̀ kan ti wá síwájú táwọn ti mọ̀ sílẹ̀ tí wá ń yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n ń dúró àdúrà lè pé àṣé ò rí bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ àwọn bá lọ lágbàrọ̀ náà ọlọ́wọ́n sáwárẹ̀ ń tó níbẹ̀ èyí èjì táwọn obìnrin bá níbẹ̀ rẹ̀ kan bá kọ́ síwájú ẹ̀ta